ṣebí ọbẹ̀ túbá náà ló fi ní kẹfọ́ mọ́ ṣebí tá a bá ti sọ lóko tó bá bá bẹ́ẹ̀ kù ẹsẹ̀ ti zina tó ṣe ń gbà tó jẹ́ adélébọ̀n á parẹ́ fún sòkè ànìtúmọ̀ pé tó bá tún padà tó bá wá yóò lè túbá kí Allah kó gba tútúbá rẹ̀ akramakumullah bẹ́ẹ̀ ni obìnrin kan náà wà obìnrin yẹn wọ́n ń pè ní ọ̀hánmídìyà ẹ̀yà rẹ̀ nù. ona náà wá bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó ní òun ṣe zina atara zina ni oyun inú òun ti wá òun fẹ́ kánà bí òtún fò má sẹ́mi pé tóbìnrin ó yàtọ̀ kọba kò jẹ́ nítorí pé oyún kìí gan mọ́yàn lara sallallahu alaihi wasallam mọ̀lẹ́bí rẹ̀ lọ́kùnrin ẹ máa mọ́bìnrin lọ o ẹ sì máa tọ́jú rẹ̀ dáadáa títí tí èbí ma ọmọ rẹ̀ bá dàgbà níwọ̀n bá díẹ̀ kẹwàá mu wa. ṣé máa sọ fún ẹ̀yin bàbá tẹ mú yàn lọ síwájú aṣíwájú wa ẹ máa mú lọ ẹ máa tọ́jú ẹ bọ́ bá bímọ tọ́mọ bá ti dàgbà díẹ̀ kẹ́ ẹ mú padà wá kọ́ wá jẹ ìyá rẹ̀. ṣé ẹ̀yin ọ̀dà padà ń Yorùbá lẹ́nu à Yorùbá ó pè mọ́dálẹ̀ ńgbà mọ́dálẹ̀ ò jẹ́ ń lè mú wá ṣùgbọ́n fi kò sí mẹ́tẹ̀lẹ̀ ìlànà ànábì sallallahu alaihi wa sallam kò sí obìnrin yìí bí mata tọmọ náà ti di pé masha Allah wọ́n mú obìnrin yìí wá ànábì ó ní kí wọ́n lọ sọ obìnrin òun náà tún bá bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ ni arákùnrin kan àti arákùnrin kan wọ́n ṣe méjì wọ́n wá sọ́dọ̀ anabi sallallahu alayhi à ń tọrọ lọ́dọ̀ yín pé kẹ́ẹ́ fi tírà ọlọ́run dájọ́ láàrin wa kí ló ṣẹlẹ̀ ẹnìkan náà àwọn méjèèjì wa ni àwọn anabi sallallahu alayhi mọ́ tọrọ pé kẹ́ẹ́ gbà mí láàyè kí n sọ̀rọ̀ wọ́n lòun ló ní mọ́ ìsìláàmù ju ẹnìkejì lọ anabi ní sọ̀rọ̀ wọ́n ah! à ilé anábì sallallahu alaihi wasallam tó ṣẹlẹ̀ ní kọ́ máa mi ọ jẹ́ ọmọ ránṣẹ́ lọ́dọ̀ arákùnrin yìí ó ń sọ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wọn ọmọ òhun ọ wá ṣe àgbèrè pẹ̀lú ìyàwó arákùnrin yìí àti wọ́n ń béèrè sọ́tún à ń béèrè sósì kí la lè ṣe sọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí oríṣiríṣi èsì là ń gbọ́ àwọn kan ní àfi ká ṣe ìràpadà fún ọmọ tòun òun sì ti kó ọgọ́rùn-ún àgùntàn kalẹ̀ kó n fẹ́ fi ṣe ìràpadà fọmọ nǹkan mẹ́jẹ̀ pípa. tọ́ anábì sallallahu alaihi wasallam wọ́n á ní sórí àgùntàn wọ́n dá padà ọgbà àgùntàn rẹ padà lọ́dọ̀ àwọn tó ọba ti kó fún un njó ṣẹlẹ̀ nípa ọmọ ẹ nígbà tó òun yé tabilé kọ àkéésè adélébọ ọmọge lọmọ tiẹ kùnrin òun ó jẹ gbọgọrùn àwọn agbèpamọ́ fọdún kan àmọ́ ìyàwó eléyìí ìwọ unai ọ̀kan náà sàhábà ni wọ́gùdù ya unai ilẹ̀ mọ̀rọ̀ àti hàdá fẹ́ ìnà àjọrọ̀ fẹ́tfọ̀rọ̀ jùmọ̀ tí ilẹ̀ bá ti mọ́ àfẹ́mẹ́júmọ́ ọ̀la tètè lọ bá ìyàwó eléyìí ẹ̀sùn tí wọ́n fi kàn án nì tó bá fi lè jẹ́wọ́ pé bó ti ṣẹlẹ̀ nu sọ́lókò títí tí èkó so eléyìí gbogbo ẹ láyé òjíṣẹ́ Allah anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́mọ̀ká níjọ́ máa ti fẹ́ nìkan jófin lójú rẹ̀ àbúbá tiẹ̀ gbọ́ nípa rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tó ní í ṣe pẹ̀lú pàǹjalè à ń mú nǹkan ní nǹkan oníkálukọ́ sọ̀ra fún un nítorí pé ẹni tó sojú rẹ̀ pé ah no no no no irú tí mo rí ẹ̀mí ìfẹ́ kó ṣẹlẹ̀ sí mi ẹni tó sì ṣetí rẹ̀ tí wọ́n sọ fún yóò máa pé ah ìfẹ́rú ah, ẹ̀ kàkà kí n jí nǹkan ń sì lọ ṣiṣẹ́ kí n ṣe wàhálà kí n fi rí tèmi no kàkà kí n ṣe zìnà ń sì gbìyànjú láti máa ṣe sùyà nítorí pé tó máa ṣe sùyà sùyà mò ní pa mí àmọ́ tó ń bá fi lé lọ́ọ̀sẹ̀ dìná àfà wọn bá rọ ọmú ó sì ń ṣẹlẹ̀ bó ti níyàwó tẹ́lẹ̀ wàá gbà gbogbo ètò ọmọ àlékún lò tó di àwọn ọmọ zina Nigerian limited kẹ́kọ̀ọ́ tún àtòsí ọmọ àlè ni ọmọ àlè ni ọmọ àlè ni bó wọ́n ṣe bí ọ actually ẹ ẹ ń tọ́ pé láti olúwa rẹ̀ ọkàn rà á mọ́mí olúwa ẹ̀ mú láì ṣèkúté àtolóńgbò. wọ́n lè sọ pé bóun ni wọ́n ṣe wáyé àwọn kan pàdé nu mọ́tò ni o wọ́n ti dìtírà ara wọn wọ́n bá lọ wá gẹ́ta ọ̀gán wọ́n bá kira wọn mọ́lẹ̀ wọn ò rí bàbá yẹn mọ́ olórí ibú rẹ̀ wọn ò rí mọ́ sí bàbá lélẹ́ òtẹ́lẹ̀ náà àbó lórí ibú. bẹ́ẹ̀ni ẹ̀rẹ̀ ni tó ṣe pé jọ́ ọmọ gbé mọ́ lọ́mọ lọ́wọ́ bí padà dé tọ́mọ padà dé báyìí tó ń toyún ni. gbogbo orú àwọn ọmọ àlè yẹn wọ́n pọ̀ síbẹ̀ yìí náà ní ìsinyìí ọmọ yín lọ gbóyún wá àtìsé ti ṣẹlẹ̀ ẹ̀sùn wa ni nínú ìdílé wa láti pé wọn tó nù ìdílé yín wípé tọmọ bá ti lóyún á lè padà sọ́dọ̀ tó fún lóyún ẹ rí làákà àbágọ ní ìsìn wọn ti kóyún sọmọ yín nú wá ní ọ̀ràn kọ́ntínú torí gbà ma lójijì ẹ tún gbé fọ́dàràn máa jẹ́ ǹsùn ẹni àtàdílé ti inú bàbá kan á ń pòwó ní torí àwọn bàbá sọ pé ibi abá ti gun ti sọ èwo lọ́jọ́ra èyàn ti dáràn kan ẹtú wá ní kọ́ máa dáràn sùn torí ẹ ẹrí pé ìbàjẹ́ yẹn pọ̀ ìbàjẹ́ yẹn pọ̀ ẹnìkan ní ẹ sábà lè padà sọ́dọ̀ rẹ̀ kì í rọrùn fáwọn obìnrin tí wọn bá rẹ́ni máa bá wọn lò lásìkò tí wọn lóyún ọmọ òní fẹ́ jáde kọ́mọ̀ jáde tá ń lọ́mọ ọ̀ràn. akramakumullah ẹrí pé ìbàjẹ́ yẹn pọ̀ kọ́dà tí wọ́n á ń sọ̀rọ̀ pọ̀ máa zina máa zina láwùjọ tiwa àwọn èèyàn mọ̀ pé à ah, kí lè sọ náà sẹ́fẹ́ sọ fáwọn ọmọ òun ọmọ àlè ni wọn ni bẹ́ẹ̀ ni ọmọ àlè tó tún gba stamp nítorí pé ó sì di obìnrin wò láì jẹ́ pé yìgì ń bẹ láàrin ọ̀nba lò ọmọ zina ni wọ́n ń pèlè. bóò láti wá fẹ́ parẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbọ́ wọ́n ya abetí lápá wọ́n ṣe tí wọ́n lé wọ́n láwọn ò ní gbà àwọn ò ní gbà ara àgbádùn ayé nìyẹn ẹ wá ní káwọn ọmọ gbádùn mà ta ló ní káwọn ọmọ gbádùn mà fẹ́yàwó lẹ́sìn Islam sọ. So bóbìnrin kan ọba tó wọn ní ọ̀fẹ́ méjì bí méjì ọba tó wọn ní ọ̀fẹ́ mẹ́ta bí mẹ́ta ọba tó wọn ní ọ̀fẹ́ mẹ́rin kí ló tún kù àfàbùkù. so Allahu azza wa jalla tó dá wa ọmọ wa ọmọ tó ń dá sí wa lára gbogbo bí karambà ní ìrẹ́ bá ṣe pọ̀ tó ń pọ̀ ọ̀rọ̀ obìnrin obìnrin mẹ́rin tó láti dán jàkadì. ẹlòmíì gan garaje ni o garaje ni torí pé obìnrin kankan ju agbára rẹ̀ lọ wàláhì àmọ́ yóò máa ṣe ẹ̀ àǹkó torí káwọn ọ̀rẹ́ òun ti dóyà àwọn méjì àwọn ọ̀rẹ́ òun ti dóyà àwọn mẹ́ta bẹ́ẹ̀ bá gbọ́n tí ṣẹlẹ̀ ń nulẹ̀ rẹ̀ wàláhì ẹ̀yin kọ́ sọ pé gàràjé ní dọkùnrin láàmú. nítorí pé tíyàwó bá yin ilé kan náà pé kọjú sí mi ẹ fẹ́ pa mí ni ah, ah. kí wọ́n á lọ kó wájọ sí kí ló kó wájọ sí òun ọ̀rá yìí lọ àgùnmu ẹ gbọ́rọ̀ so wọ́n tó <laughs> la hawla wala quwwata illa gbogbo àwọn mùsíbà yẹn ọ̀pọ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn sẹ́yìn pé tó bá ti ní nǹkan yìí o àwùfù ni tọ́ ọ bá ṣe ranù tọ́ bá doyún kọ̀ọ̀kan ọ́ ìfani ẹ̀rí pé àwọn èèyàn máa sáré sí wọ́n máa sáré sí ṣé bẹ́ẹ̀ ṣe ń sáré sí ẹfẹ́ ṣe zìnà bẹ́ẹ̀ ṣe ń sáré sí ẹfẹ́ yẹn nìkan lálẹ́ bẹ́ẹ̀ lẹ́ máa sáré sáwọn ìyàwó yín torí tó ti fẹ́ yàwó lẹ́nu tí ẹ ti ń rùn jọ tó ti fẹ́yàwó ló ti ń wò pé mo ti yàn mú àmọ́ àwọn aṣẹ́wó burúkú àwọn olórí ibú tí ìbátẹ ní jẹ́ téèyàn fi mà náà sọ ma pé tó bá ti rí àwọn ó ti máa bóyin ni ó ti máa bóyin fò pépọ̀ wa lè lè jẹ́ ọ̀rẹ́bìnrin mi ni ẹgbọ́rọ̀ eléyìí ńkọ́ abánidámọ̀ràn mi ni ọ̀ wá lọ́kùnrin lọ́rẹ̀ẹ́ ọ̀ lọkùnrin lábánidámọ̀ràn ìwọ ọkùnrin àwọn obìnrin nìkan lọ̀rẹ́ jẹ àwọn lábánidámọ̀ràn jẹ.

ìjọba ti ní kọ̀dà kọ̀dà náà àwọn mùsùlùmí tí wọ́n gba Allah àtọ́jú ọ̀kan ìgbọ́ tó bá ti gbọ́ pé kinní kan ọ̀dà wọn máa ń jìnà sí sẹ́wárí tó lè lé ni lọ sí gbèrígbèrí bẹ̀ wọ́n tún máa ń jìnà sí. nítorí gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ rí yẹn káwọn èèyàn ó tó ṣẹ̀ wọ́n ti kọ́kọ́ rí àwọn àtẹ̀síwájú kan tó pè wọ́n lọ síbi kan ṣẹ̀. bóyá gbọ́kúgbọ̀ bóyá wòkúwò Bọya sọkúsọ bóyá ọ̀rẹ́kọ̀rẹ́ bóyá àǹkó káǹkó gbogbo orú àwọn kan yẹn ó ti síwájú náà kó tó di pé yẹn bẹ̀rẹ̀ sí àwọn nǹkan tó síwájú oní fa lọ rẹ̀ lópin ìgbà tí yẹn gbogbo tó lè pè yẹn lọ èèyàn jìnà sí bá a ti ṣe jìnà sí táàbá ti lè ṣe léyìí kò ní ṣòro láti jẹ́ pàwọ́ náà ṣubú dànù sínú ẹ̀ṣẹ̀ níjọ́ kan ká bẹ̀rù Allah káàrán tí pété bá ti ní kíní kan dá òfin ti dé tó o bá ti lè lọ sẹ́ ò lè lọ fírìlì láyé ń bì ká wá pọ̀ là gbé ǹdàlù kìyàmù akramakumullah bẹ́ẹ̀ náà ní ká jalè ìwà burúkú ló lè jíjà nǹkan tí èsì tiẹ̀ kí wọ́n fẹ́ mú sí nǹkan tí èsè tiẹ̀ ó ti ṣe fẹ́ gbé ṣebí wọn náà ò ní fẹ́kẹ́ nìkan kọ́ mú tiẹ̀ ò ní fẹ́kẹ́ nìkan kan náà gbé tiẹ̀ irú téèyàn fẹ́ káwọn èèyàn máa ṣe sóun lọ gbọ́dọ̀ máa ṣe sọ́mọ làkejì rẹ̀ níjọ́ ń pè ní ìmánì nù àmọ́ tó bá ti jẹ́ pé ntí wọ́n fẹ́ kún ó ṣe sí ọ ni wọ́n ń ṣe sọ́mọ làkejì ò ní ìmánì ni wọ́n ń pè lẹ́yìn tí ìmánì bá wà àní wá ẹrù kankan wà jì nínú àwọn ẹrù tá a bá gbé pamọ́ síbi kan àní fi nǹkan kan síbi kan káwá débi ipá fẹ́ mú ká má rí má ìmánì ni ò sí lèyàn mú nǹkan ní nǹkan ìmánì ni ò sí lèyàn ń gbẹ́rù ẹlẹ́rù táwọn bá wá títí tí wọ́n bá rí wọn aláwọn fọ sí kóòtù ọlọ kóòtù Allah ẹlòmíì ò pé kóòtù gan lòún fẹ́ nítorí pé bọ́dọ̀ ń. òun ti sẹ́sẹ̀ fúrúlá ẹsẹ̀ olè tó bá fi lè jí nǹkan ní nǹkan gbé láti òní títí dọjọ́ kú rẹ̀ tó lọ́rọ̀ míì tó ń sọ lẹ́nu má ju ẹsẹ̀ lọ wàláhì kọ̀ọ̀ràn nítorí pẹ́sẹ̀ tó sẹ́wọ́n ọ̀nà méjì lọ́sẹ̀ sí ọ̀sẹ̀ Allah ó sì sẹ́ni tó jí ẹrù rẹ̀ àti ah, Allah bá forí jẹ́ ẹ̀dìyàn ó kọ ẹni tó gbẹ́rù rẹ̀ láì dẹ́rù rẹ̀ padà gbogbo astaghfirullah tó ń ṣe wallahi ìkọ̀ràn tiẹ̀ torí ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam ń pa kéèsì wa man kanat 'indahu mazlamatun li akhihi falyarudduhu al-yawm min qabli an la yakuna dirhamun wala dinar ẹni tí nǹkan kan bá ń bẹ lọ́dọ̀ rẹ lónìí tọ́jẹ́ tọ́ máa yá rẹ tọ́ ẹ pé látàrí àbòsí látàrí olè látàrí àǹfẹ́wọ́ ní nǹkan yẹn ti dọ́dọ̀ rẹ kìí ṣe tiẹ̀ anábì ní dá padà lónìí kó tó dijọ́ tí ò ní sí wúrà tí ò ní sí fàdákà tọ́ ẹ pé lọ́jọ́ yẹn ní tẹ́ bá gbélé ayé ṣe wọ́n fi máa dì torí ẹ ẹnikẹ́ni tó bá jí nǹkan ní nǹkan àbọ̀ já nǹkan ní nǹkan gbà àbọ̀ dá wọn lọ́nà ló fi gbà lọ́dọ̀ wọn àbọ̀ fọ́lé wọn fọ́ ṣọ́ọ̀pù wọn ni ló fi gbé nǹkan yẹn gbájú ẹ̀ ni ògbójú ló fi gbà á ọgbọ́n àrékèrèké four one nine ni yahoo ló fi gbà á yahoo plus ló lò wọ́n ń porúkọ onítìn ní jìnnìjìnnì bá lọ́ta tọwọ́ rẹ̀ lẹ̀ làwọn kó tètè dá padà lónìí ṣáájú ọjọ́ gbẹ̀ndàl kìyàmà tí ò ní sí náírà tí ò ní sí kọ́bọ̀ kò ní sí yúrò kò ní sí dọ́là iṣẹ́ tá a gbélé ayé ṣe ni wọ́n fi máa di ìlọ́fà ló fi jẹ́ pé ẹni tí ń ṣiṣẹ́ yàwúyàwú ó wá ní ẹ̀rù Allah ọ̀bọ̀ òun fẹ́ túbá ẹ dákun ọ̀nà wo lòun fi túbá ó simple gbogbo àwọn owó tó ti gbà wàá dá padà fáwọn ẹni tó ní wàá máa ṣe alẹ́sọ̀fọ́ wàá jìnnà sẹ́ṣẹ̀ wàá máa tọrọ àforíjìn Allahu azza wa jal yóò foríjìn. ẹjọ́ mi lè dá gbogbo àwọn ẹni tí mo gbowó lọ́wọ́ wọn mà àpò ti ṣe gbìyànjú dá wọn mà kó tó gbà náà ló gbìyànjú torí ti gbáyún ti sìn lọ́nà á. sọmọ pé àwọn àdírẹ́sì yẹn ó ti lò lò lò àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dáhùn kọ́kàn tó dánú mẹ́wàá àti dá wọn mà ní yẹn kó ìtàwọn tí wá júdẹ̀ ti pọ̀ ó pọ̀ gan òun ò lè mọye nọ́mbà lé tó ti jí nǹkan kò sí wàhálà wàá lọ sáàrin ìlú wàá kéde àyìnbá àmọ̀ láti gbà báyìí sí gbà báyìí ẹni tó bá mọ̀ pé àwọn ò lè fọ́lé àwọn so wọ́n wá kó nǹkan àwọn kó ní kálukú wá di kílẹ̀ àjẹ́ òkùnkùn olékùn títí kọ́ ọmọ mọ̀ ní ẹ̀jí gbé ọmọdé tẹ gbáǹsẹ̀ ọmọdé tẹ kó wọn stóòbù ọmọdé tẹ kó wọn ní gáàdì ọmọdé tẹ kó wọn tébù ọmọ tọ́tà ẹtí mọ́tò gbé gbogbo ẹ̀ àbó mọ́tò ti ń rí kọ́lọ̀ wo àkókò sínú táwa gbé àwọn míì lẹ́wà lọ sọ́dọ̀ orúkọ yìí títí tó fi dẹ́rù gbogbo ẹlẹ́rù padà àìṣe bẹ́ẹ̀ Allahu azza ó tú àṣírí rẹ ní gbangba kìyàmù ẹ̀rọ kékeré ó tún lé ayé máa lu yín náà mélòó wà wà ń jọ kìyàmù èèyàn dúdú èèyàn funfun gbogbo èèyàn gbogbo àǹjànú gbogbo màláìka wọ́n wá tu àṣírí rẹ̀ wájú gbangba kìyàm ẹ sọ ayẹ kó rí bẹ́ẹ̀ owó dádì mi mo jì àló lè ní ọ́ ó lè ní ọ́ owó dádì ẹ ọgbọ́dọ̀ dá padà dádì ẹ fowó lẹ̀ fún ọ láti jí gbogbo ẹ̀ náà lọ́ọ́ dá padà torí kó lè bá àrọ́ náà lọ tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm nígbà tó lọ sí Allahu azza wa jalla tó sallallahu alayhi wa sallam ìṣe tàná ó sì sẹ́kù lára àwọn èèyàn báyìí la rí obìnrin kan obìnrin yìí wọ́n ń pè ní ẹni tó wá látara ẹ̀yà Makhzum wọ́n ń pè ní Makhzumiya ọba dàbí ìṣe ìtànà ó sì ń bẹ lára Islam ti dé ó ní ẹ má ẹnìkan wá jalè nínú Islam wọ́n ti wá gbẹ́jọ́ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ti wá dájọ́ pé wọ́n gé ọwọ́ rẹ̀ ni nítorí pé ń tó jí ọwọ́n tó ń téèyàn jí tí wọ́n fi gbèyàn lọ́wọ́ táwọn èèyàn bá ń sá sókè wọ́n bá ń sá sílẹ̀ à tani ó lè lọ bá ní bá ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ tí ó fi ṣìpẹ̀ fún arábìnrin yìí kí wọ́n mọ̀ jẹ ọwọ́ rẹ̀ <laughs> ọwọ́ la wí tọwọ́ bá di pé wọ́n gé tó kù kùkùté bó lè yàn ti rí ọ̀fẹ́ kí wọ́n gé ọ lọ́wọ́ kí wọ́n lọ jalè òfin Islam dáa púpọ̀. ẹ̀hẹ́n ẹ̀yà yorùbá náà wọ́n kàn máa pòwe àwọn èyí ńgbà mi kí ni yorùbá sùn wọ́n lọ́wọ́ tó bá wọ́n lọ́ bá dé wọ́n ò ní gbọ́wọ́ ẹlòmíì fẹ́ẹ́ pẹ́sẹ̀ kọ́ lọ́jà lè báyìí ẹsẹ̀ la fi gbé jáde ojú la fi gbé jáde lóòótọ́ afojú rí ẹsẹ̀ lábìrin lọ́bẹ̀ kí lọ́ jáde ọwọ́ náà ọwọ́ ọwọ́ ni òfin kọ̀sẹ́ni tí fẹ́ kún bí òun lọ́wọ́ ẹni eh, mẹ́tìn ti lọ síwájú lónìí bíkọ́ tó bá gé ọwọ́ yẹn wọ́n tún lè máa bí wọ́n ti sọkọ̀ dàn wò tọwọ́ tí wọ́n bá gé òun ó ti di tìjọba wọn ò ní filẹ̀ dípò pé ìpẹ́ fẹ́ lọ sí sọ́jírì kan sọ́jírì báwọn sódà tí ó fi jẹ́kọ̀ọ́ fún gbogbo ara yìí pé àkíló ah, sí ọwọ́ yín báyìí actually uh, incident incident mi wo ni ẹ tó sì wá gbọ́n dáadáa tó sì wá jẹ́ ọwọ́ yín rébété dáadáa báyìí <laughs> so uh, uh, uh, ẹ̀sán ti já fi sẹ́nu kátákẹ́ no ká má fi sẹ́nu ẹ̀sán jáde o so ẹ rí i pé kò ní í ṣe gbé pamọ́ nígbà máa ń kọ́ sábẹ́ agbádá tó ń kọ́ sábẹ́ agbádá so wọ́n á nẹrù ńlá kan tí ọ tó wúwo dáadáa pé ẹ gbé o ọwọ́ kan òṣìṣẹ́ gba ẹgbẹ́ o ọkùnrin ìfẹ́ láti rí olúwa rẹ̀ wọ́n padà yọwọ́ ìdájú yọ kí ní jáde lákùnrin àárẹ̀ ó yọwọ́ ni ọwọ́ bá di kùkù tẹ pé kí ló ṣẹlẹ̀ tó bá tiẹ̀ jẹ́ yorùbá yorùbá máa ń béèrè gbogbo nǹkan tí ò sí nǹkan ìrànlẹ́ tó ṣẹlẹ̀ náà ni pé olúwa rẹ̀ wọ́n kàn ti ràn máì <laughs> wọ́n ti ràn máì subhanallah alábi sọlọ́lá àdìọ́sẹ́lẹ̀ ó wá sọ bẹ́ẹ̀ ni tó wá sí pẹ̀ pé ẹ́ ọ lórí pé wọ́n ṣẹ̀ sófin Allah tó ní ìjìyà onígbèdéke àti wọ́n ń palẹ̀ máa bá fìyà jẹ ọwọ́ lọ fẹ́ sípẹ̀ fún yóyọ tó bá jẹ́ pọ̀ mọ́ mi Fátímà ńlọ́ba jalè wàláhì máa gé ọwọ́ rẹ̀ tó gbogbo pínpínpínpín nù kálukú sinmi ńgbà tí wọ́n ti sọ pé bá jọ máa tà wọ́n gan àwọn ò gé ọwọ́ rẹ̀ ta ló tún sọ báyìí lànà bí sallallahu alaihi wasallam gé ọwọ́ rẹ̀ ṣé wá rí nígbà tí Islam tó ti wà táwọn èèyàn ti gbọ́ yé tí wọ́n sì ń lo òfin ṣẹ̀ríyà ó débi wípé àwọn èèyàn ò wọnú ilé wọn ò sílẹ̀kùnlẹ̀ wọn ò ní tilẹ̀kùn torí kò sẹ́ni tó fẹ́ jalè torí tó bá jalè tó bá mú ọ ìwọ kó ju orojọ́ mọ́ bákan náà oníkálukú rí i pé kóun ó ṣiṣẹ́ rí tòun ló pé òun ju kóun ọjà lè lọ ẹ fowó lẹ̀ ẹnìkan ò ní pò ń rí bẹ́ẹ̀ bá gbàgbé kọ́kọ́rọ́ sẹ́nu mọ́tò tí ń ṣiṣẹ́ lọ ẹnìkan ò ní wọ ọbẹ̀ kó gbé lọ́mọ yín lọ kó lọ fẹ́ sáwọ̀ kó lọ fẹ́ sáwọ̀ kò síbi tó fẹ́ sáwọ̀ tí wọ́n ní mọ̀ bẹ́ẹ̀ ni ìfọkànbalẹ̀ jọba àwọn èèyàn ní nǹkan kan tí wọ́n ń bẹ̀rù ju Allahu lọ àyàfẹ́ni tó bá ní àgùntàn tí ń sìn tí ẹ̀rù ìkòkò ọmọ bá fún àwọn àgùntàn rẹ̀ kọ́ máa lọ gbé wọn jẹ báyìí ni ìfọ̀kànbalẹ̀ jọba ṣé wàá máa ní àwùjọ bí wọ́n ti fẹ́ ń pe àwọn èèyàn lọ sídìí ẹbẹ̀rù Allah àwọn kan máa gbọ́ àwọn kan ṣe tí wọ́n lé wọ́n làwọn gbọ́ ṣùgbọ́n àwọn gbà àwọn kò tẹ̀ takìtì pakọ́ pátápátá nípa àwọn òtẹ̀ gbọ́ rárá ẹ má bàa sọ. a rí i pé bíbàjẹ́ bá ṣe tán tọ́fẹ̀ tán pátá porongodo àwọn kan sì máa bomi sí ìtàkùn rẹ̀ pé kọ́mọ́ àwọn tó tẹ̀síwájú pẹ̀lú ìwà àbàjẹ́ yìí. ẹ̀rí zina ìwà tó burú jáì ni kọ́ máa ṣe zina ìwà rádaràda ìwà ọ̀bùn ni ìwà pálapàla ni. kìí ṣe wà tó dáa nígbàtí ẹnìkan tó ní gbogbo nǹkan Islam ní ká pati ló wọ́n pati àmọ́ ò lè pa zinati tánàbí sọ fún pé àwọn fẹ́ ma ni wọ́n má ma kọ́ ń bá a sọ̀rọ̀ ṣé ó wù wọ́n kí wọ́n bá ìyá rẹ̀ ṣe zina ní ọmọ rẹ̀ ńkọ́ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ ńkọ́ àbúrò bàbá rẹ̀ àbẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ó ní rárá àbúrò ìyá rẹ̀ àbábúrò àbẹ́gbọ́n ìyá rẹ̀ ó ní rárá àwọn ọ̀pẹ́ gbogbo sẹ́nìkan tó fẹ́ bá ti zìnà náà láyé yọjọ́ mọ ẹnìkan ìyá ẹnìkan àbúrò ẹnìkan àǹtí ẹnìkan àbúrò àbí ẹ̀gbọ́n bàbá ẹnìkan àbúrò àbẹ́gbọ́n ìyá ẹnìkan nítorí wọ́n fẹ́ fúnra rẹ̀ ó ti ní mọ́ wá fọ́mọlà kejì báyìí lórí rẹ̀ bá rọ̀ ó lóun ò ní ṣe zìnà mọ́ pẹ̀lú ọ̀rọ̀ tán bó torí ẹ̀ tá a bá fẹ̀sọ̀ mú kì sọ pé ẹ ah, Allahu azza ní ká má ṣe nǹkan ìwọ ló ṣe kò ní dáa fún ọ náà kí bá fún bẹ́ẹ̀ so yọ pé ká máa wó bọ̀ bó ni ọ̀bá ní dáa fún dáa fún ká máa wó bọ̀ pé kọ́ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí náà ṣe làákà lóòótọ́ kò sóbìnrin àbí kó sì padà dẹni tí ó bímọ ìyá ẹnìkan ni àǹtí ẹnìkan ni yọ́sàlá àbúrò àbúrò ẹnìkan ni yọ́lẹ́gbọ̀n àbúrò àbẹ́gbọ̀n bàbá ẹnìkan ni àbúrò àbẹ́gbọ̀n ìyá ẹnìkan ni gbogbo tí ń fẹ́ fáwọn mọ̀lẹ́bí tèmi mo tẹ́lẹ̀ máa fi lọ mọ̀lẹ́bí ẹlòmíì ọkùnrin yìí ti làákàyè ó lòun ṣe zìnnámá kí ló á dé táwọn wa gba ìbàjẹ́ láàyè tí ó gbẹ́wù wọ̀ wá wọ́n tún máa categorize zina e zina agboolé wa zina tá a ṣe pẹ̀lú àwọn alábàágbé wa zina tàdúgbò wa zina tagbami ìlú wa zina tìpínlẹ̀ wa zina torílẹ̀-èdè wa ah la hawla wala quwwata illa billah wọ́n ní ká má sẹ̀ tí sọ international level gbogbo àwọn wa rádaràda islam ò fẹ́ anabi sallallahu alaihi wasallam nínú hadithi kan eléyìí tí imaamu ahmed tó gbé jáde ó ń bi àwọn sọ̀hábà léèrè ń jọkàn ó ní madha taquluna fi zina kí ni tẹ́ ẹ fẹ́ sọ nípa zina wọ́n ní az haram haramahu allahu wa haramahu rasuluhu wa huwa haramun ila yawm Ewa ní zina o Allahu azza wa jalla ló ti léèwọ̀ ìránṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam náà pè léèwọ̀ haramu ní zina díjọ́ gbẹ̀ndàl kìyàm anábì wa sọ fún wa pé tọ́ba ajẹ́bẹ̀ kí o ní zina kó ṣe zina pẹ̀lú obìnrin mẹ́wàá aysaru alayhi min an ziniya bizawjati jari kó o ṣe zina pẹ̀lú obìnrin mẹ́wàá ẹsẹ̀ rẹ̀ ọ̀ràn rẹ̀ ó sẹ́pẹ́rẹ́ lórí rẹ̀ ju kó ṣe zina pẹ̀lú ìyàwó alábàgbé rẹ̀ lọ. ọ̀ràn náà ni o orí ńlá ni o àmọ́ sẹ́pẹ́rẹ́ ju kọ́ bá ìyàwó alábàgbé rẹ̀ ṣe zina lọ. sábàbí ni pé ẹ̀sìn Islam dá lórí pé alábàágbé gbọ́dọ̀ ṣàpọ́nlé alábàágbé rẹ̀ ǹjẹ́ wọ́n ń bẹ́ nínú pé mò ń ṣàpọ́nlé alábàágbé mi kí n máa wáyàwó rẹ̀ fún zina kò sí nínú sísàpọ́nlé rẹ̀ ìkanilábùkù bá bá àbùkù oníkọ́ máa wáyàwó alábàágbé fún zina ìdí kan nàbì sallallahu alaihi wasallam tó fi tó fi tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ ìyàwó alábàágbé yìí ni pé ó rí zina ṣe ó rí zìnà ṣe zìnà tó lè rí bá ìyàwó alábàágbé ṣe ó súnmọ́ kó rọrùn ju etí ọba àwọn ará àdàsí lọ torí pé alábàágbé wọ́n jọ wà ní wọ́n jọ ń ríra wọn ni pàápàá jùlọ tí sẹ̀mí bá tún jẹ́rú sẹ̀mí táwọn èèyàn ń ṣe láwùjọ wa ìsẹ̀mí ká má má ra pamọ́ sẹ́gbẹ́ obìnrin olóbìnrin sẹ́yìn jọ mú yàrá ti yàrá tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó lè má para mọ́ dáadáa lọ́nà tó ṣe pé gbogbo bítan rẹ̀ ṣe rí là ń rí ọyàn rẹ̀ gan kò ṣàjòjì sí ó lè lóun fọmọ lọ́yàn omi ìgan ẹ̀wẹ̀wẹ̀ ilé wọn balùwẹ̀ wọn tẹ́lẹ̀ wọn ti ń wẹ̀ kèé ṣe yàrá tí wọ́n kọ́ bí ìbá ṣe àyè kẹtàkàn gáárù páànù sí tọ́ ẹ pé aṣọ eléyìí tó ṣe póró òun náà ni ó fi ṣe lẹ̀kùn lẹ́nu balùwẹ̀hún nígbà tó ń bá wọbẹ̀ kó ń fẹ́ wẹ̀ atẹ́kùn èsè gbàtọ̀ ìwọ náà tíṣetọ́ ni ọmọ àtì ìgbà náà lọ́ọ̀mọ lẹ́dìẹ̀ rẹ ká káàdì ọwọ́ agbọ́ náà bí tí ọ ìlà àwùláwàlá kò wájà ìlà bí káàdì ọmọ wa gba ọ̀nà ibi tí wọ́n ti ń wẹ̀ tí ò nílẹ̀kùn tá a wí ó gbọ́ wọn kọ ni ebi páànù atẹ́gùn èsè gbé páànù náà ẹ máa wo ìmánì rọ́ tí wàá débi o tí wàá rí di oúnjẹ lọ́ọ̀ọ́ mọ̀ pé o ti ń gbọ́ omi ìwẹ́ tó yẹ kó o ti padà ó ti wá rìn débẹ̀ pẹ̀lú ilé àwùjọbí láti lè ṣètò àrùn rẹ̀ ìwọ gan ṣiṣẹ́ kọ́mpìnì ṣètò ọ̀nì torí tó mú ọ fẹsẹ̀ lùsẹ̀ tó fi rí pọ̀ ọgbà bẹ̀ kọjá nǹkan ṣẹlẹ̀ ṣé wọ́n mọ ṣètọ́n ah, ṣètọ́n ó ní agbára nínú àti nígbà tí wọ́n ti rí ìhòhò oníhòhò ìyẹnjú tó náà máa gbà ní ìsinmi pé àti rí ìhòhò tiẹ̀ náà ṣébí inú lẹ́yìn náà ni ìwọ náà níbi méjì tó ti wẹ̀ tó náà máa tájẹ́ ti gbà ó ní wọ́n náà wẹ̀ tó bá ti wẹ̀ yọ ó lè máa mọ̀ wá yọ akọ ibi tí ṣètọ́ ni burú sí ní ìṣe ó ìrọ̀ àgbè kọ́ sọ fún pé àgbà ah, tó ti rí ti mi tẹ́mi náà ti rí tiẹ̀ ó kù ká ti rí o torí n tó lè yọ ìbànújẹ́ kó lọ́kàn tèmi nù ní ọba àti kan múra wọn lálẹ́ wala hawla wala quwwata illa billah. ẹ rí i pé báwo ìjọba tún rí bíi tiwa yìí ọ̀rọ̀ táwọn ibi sallallahu alaihi wasallam sọ yìí à èèyàn mọ̀ pé ewu tí ń bẹ́ẹ̀ pọ̀ ìrọ̀rùn kábúrú ó sì tẹ̀lẹ̀ nírú àwùjọ yìí ọ̀pọ̀ bàjẹ́ ilé mi gan ọtí ẹ̀ ní balùwẹ̀ tí wọ́n fi páànù tí wọ́n fi ṣe balùwẹ̀ ilé ìwẹ̀ wọn oná láàrin ìtanulé kálukọ́ ọmọ wa sọ pé gbogbo èèyàn ti sùn ní àtọ́má ti wọ́n pé gbogbo èèyàn ti sùn kálukọ́ ọmọ wa bọ́ sáàrin ìtayọ́ ọmọ wẹ̀ so tí wọ́n bá ti wẹ̀ tán ẹlòmíràn ó tó bọ́ ọ̀tà àyíṣe jáàmù ara wa ó tún wà lè lè pẹ̀tẹ́sì. àwọn máa wò ránṣẹ́ wọ́n máa wo gbogbo rẹ̀ ránṣẹ́ wala hawla wala quwwata illa billah. ìwọ tó níbẹ̀rù Allah ọlọ́ọ̀rẹ́ ni ìwọ àtọkọ obìnrin ọkàn já wọnú ilé wọn ni àwọn àwọn àwọlé mi ti ni ṣé mo tẹ̀lé nídìí kí máa sálámà ṣé mo máa gbàyànjá ni. la hawla wala quwwata ọmọ because ẹ̀rù ń bà mí kí mo lè kú kó má gbọ́ ẹ actually àwọn ọmọ márààrún tá a bí yẹn so méjì nínú wọn tiẹ̀ láì tomato. tòmátò mẹ́ta nínú wọn um, ọ̀rẹ́ ẹ̀ tí a mú lè tura wa yìí àbí òye ọ̀ ló ní wọn ah, ẹ dákun ibo sí ọ rí ọ dájú pọ̀ kọ̀kọ́ dákú lọ gbaragada ni kí ló ń sọ bó ṣe ṣẹlẹ̀ ní ọ kó ti ṣẹlẹ̀ nìyẹn kó sì mú mára torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ tí yẹn bá tún rẹ́ni sòdodo fún yẹn ó yẹ kó mọ̀ wá rẹ̀ la hawla wala quwwata illa billah ẹ jẹ́ bẹ̀rù Allah ìlànà tẹ́sìn Islam mú wá fún wa tába ti kọ̀ láti tẹ̀lé ká máa retí àwọn aburú àtàwọn àbàjẹ́ tí ó máa ṣẹlẹ̀ má wọlé onílé láì sálámà sálámà lásán kò sì tú ọ láti wọlé onílé. láì jẹ́ pọ̀ gba yọ̀ǹda ṣé kí n wọlé ta lọ wà ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ sọ pé mi kò tí wọ́n bí láyé tí wọ́n sọ lé mi ọ̀dàpọ̀ ara rẹ̀ èmi lágbájá ọmọ alágbájá ṣé kí n wọlé ẹ má wọlé ní ìsìn ẹ padà wá ń gbà mí ẹ lè wọlé tẹ bá tẹ̀ lófin Allah ìbànújẹ́ ò ní nù gbèsè ayé yín aburú ò ní ṣẹlẹ̀ tẹ bá ti kùnà láti ẹ máa ra àwọn nǹkan tí ọ̀dà nísìn ẹnìkan wá wá ẹ má wọlé bá ẹ ti wọlé bá ẹ dúró ń bọ̀ torí wà ọmọ ipò tínú ilé rẹ ọmọ kò díyàwó rẹ wà tó a pé gangan fúnra ara rẹ iná ló gbé wọn lọ rí ìyàwó rẹ ní òhò ẹ máa wọlé ah, no ile ilé ẹ wọlé ah kéde wa o ilé rẹ ni kọ́kọ́ lọ wo inú ilé rẹ bó ṣe ìyẹn ni pé tí gàràngàrà bá ń sẹni tí ń mú ọ lọ má jẹ́ kó sì wọ ẹ wọlé nílò ẹ lọ wọnú lé tínú lé bá ti wà rẹ́dì inshallah àwọ̀lé nítorí pé àwọn ọ̀fẹ́ sì ranù àfẹ́ sì bàjẹ́ àgbọ́dọ̀ rìnrìn ranù àgbọ́dọ̀ rìnrìn ìbàjẹ́ nínú àdìsí kan náà anábì sallallahu alaihi wasallam tó bí àwọn sàhábà ó ní kí lẹ fẹ́ sọ nípa olè wọ́n ní olè harramaha Allah wa harramaha rasuluhu sallallahu alayhi wa sallam Allahu azza wa jalla ó ṣe kájà lélé wọ̀ ìránṣẹ́ Allah ó ṣe kájà lélé wọ̀ anábì wa sọ pé kí o lè kọ́ jalè min asharati abiyat ní ilé mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ahwanu alayhi min an yasriqa min bayti jarihi ọ̀rọ̀ ọ̀rùn lẹ́sẹ̀ fún ọ ju kọ́ jalè ńlẹ̀ alábàágbé rẹ lọ. torí pé tí wọ́n bá ní wá jí nǹkan ẹni tó mú létí ọ kò ní rò sí ọ láéláé pé wọ́n lọ wá jalè. torí ọmọ wo pé tó bá ti bójú ó ti bá mú ó lè jẹ́ni tí ọmọ lè pọ̀ pẹ̀lú àìdá ọmọ jẹni tó yẹ pé dáadáa lọ́mọ fẹ́ kó ṣẹlẹ̀ sóhun gẹ́gẹ́ bó náà ṣe fẹ́ kí dáadáa ọmọ ṣẹlẹ̀ sí ọ táwa lè rò pé wọ́n lọ jalè. kò gbọ́dọ̀ jẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ti mú létí ẹni láabi ẹni búburú ẹni òfò ẹ má rò jìnnà ó lè jẹ́ kó ní jà yín lólè ó lè jẹ́ kó ní gbé yín ní nǹkan ẹ̀yin ọmọ wa rò sí àwọn míì nígbà tó ṣe kó náà máa pẹ̀lú yín láti máa wá olè rọ́ òun gángan ń torí ẹ̀ sọ pé tíkulé ọba pa ni. tòde ò lè pani bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ dára wọ́n mọ̀ pé máa rò síbòmí ọ bí ó ti sílẹ̀kùn mọ́tò yín ó sí bọ́nẹ́ẹ̀tì ó gbé bátìrì àrí bátìrì nínú mọ́tò mọ́ ó tún yá ibi táà ti ń wá ọ̀sẹ̀ yọ brain box nígbà wọ́n kan wọ́n gbé táyà lọ mọ́tò ń kọlẹ̀ ta ní dẹ́sẹ̀ ìwò onẹ́tùn ẹsẹ̀ pẹ̀kọ́ ní dábọ́ ń tán ẹjọ́ fẹ́ bọ́kọ́ ajẹ́ ládùúgbò yìí. olórí ibú tà ń sìn wà náà torí ẹ̀kọ́ jalè nílé mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí èsì ilé alábàágbé rẹ̀ ọ̀ rọrùn lẹ́sẹ̀ lórí ìrẹ́júkọ́ jalè nílé alábàágbé rẹ̀ lọ. ìgbà náà lọ pé kó ṣe zìnà pẹ̀lú obìnrin mẹ́wàá tí èsì ìyàwó alábàágbé rẹ̀ ó rọrùn lẹ́sẹ̀ lórí rẹ báyàwó alábàágbé rẹ̀ zina lọ kó jalè nílé mẹ́wàá tí èsè lé alábàágbé rẹ̀ ọrụ rọrùn lẹ́sẹ̀ lórí rẹ̀ jù kó jalè nílé alábàágbé lọ èsì káwọn ẹbí ń legalize ká máa zina o láti jìnnà o rárá o sọ fún gbogbo ẹ lọ́ràn gbogbo ẹ gbogbo ẹ lórí ibú àmọ́ orí ibú tó torí wa ẹ jẹ́ ká torí ẹ̀ lànà bá Muhammad sallallahu alaihi wasallam fi sọ nínú àwọn èèyàn méje tí wọ́n máa bẹ nínú bòjì Allah lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmù lọ́jọ́ tí ò ní sí bòjì kan àyàfi ti Allah òun náà ní ọkùnrin kan tí obìnrin kan zaati mansibin wa jamal tó jẹ́ ẹni tó nípò tó sì tún rẹwà tó tọrọ lọ́dọ̀ rẹ̀ pé bá mi ṣe zina faqala inni akhafu Allah tó a sọ pé rárá o èmi kọ́ èmi ń bẹ̀rù Allah àwa náà ẹ jẹ́ ká bẹ̀rù Allah sábàtì ní kò dáa sí kò súnwà kí má bàa wà ń bẹ̀. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله nínú àwọn nǹkan eléyìí tó ti pa máa ń gbọ́ ní abẹ́ àwọn òfin islam òun náà ni pé ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé kò ní wọ àlùjánnà tààrà lọ́jọ́ ọ̀gbẹ́ndà kìyàmá ṣáájú kó tó di pọ̀ wọná kí ló dé ẹni tí ó tó fi kọ́kọ́ wọná ná àwọn ẹ̀ṣẹ̀ ni àwọn pọ̀ ìtẹ̀lé ti Allahu lọ àwọn àìdá àdáburú ọ̀pọ̀ ju dáadáa tó gbélé ayé ṣe ẹnìkan ò sì ní wà lẹ́jọ́nà ẹ̀yà àfẹ́ni tí wọ́n bá fọ̀ mọ́ Al-Imam Ibn Al-Qayyim wọ́n ní ọ̀kan nínú tí máa fi ń fọyàn lọ́jọ́ gbẹ̀ndà kìyàmá òun náà níná abẹ́ Allah kó ti tiwa o ká má jọ́ kan nínú ẹni tí wọ́n fi ná fọ̀ mọ́ kó tábà wá ń gbọ́ nípa pé àwọn kan wọ náná kó tó wà lójánà nǹkan kan kọ́ ló sì mú wọn wọná ṣáájú kó tó di kí wọ́n wà lójánà bí ẹ bá ṣe àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ wọn. tó wá tọ́ káàtì torí eléyìí ká máa wá pé kí Allahu azza kó tètè fi ya àwọn ẹ̀ṣẹ̀ tó rọrùn kọjá pé ní ó gbé wa wọná ká tó wà lè jẹ́nà kó kúkú fẹ̀ ká ti ya ń jẹ wá ládàáyé ń bí ká má lọ jẹ́ tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà sótọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin Allah gẹ́gẹ́ bó ṣe wá nínú as-sahih ìgbà arákùnrin kan ó sọ fún àwọn ọmọ rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ ó ní tó ń bá kú kí àwọn ọmọ àtàwọn èèyàn òun kí wọ́n jó òkú òun níná kí wọ́n sùn níná kó òun jóná ráúráú nígbà tó ń bá ti wá dé eru kó wọ́n kó eru òun kó lọ dá sórí òkun kí ló dé nígbà tí ọba sóun má tí ò tó lè dòun padà ọ̀rọ̀ ń wọná wọ̀n wọná kò ní tẹ̀lẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmà Allahu azza wa máa léèrè kí tó fi sọ pé fún ojú anábà fún sun ọkọ̀ ojú náà ráúráú wọ́n wá da eérú rẹ wọ́n dà sókun yọ́n máa da Allahu lọ́n pé ah ẹ̀rù ló bà mí o ẹ̀rù ya náà jahannam ńlọ́ bà mí èrò tèmi wá ni pé ebi mo ti parẹ́ nu kò sí mi máwọn ò ní gbé pẹ̀lú àwọn tí wọ́n gbé dìde kó ń kálukú ó kúkú sinmi. Allahu azza wa jalla wá sọ pé ah tó bá pé ní tó ti torí rẹ̀ sọ bẹ́ẹ̀ pé kí wọ́n ju aná dá sì fi ju aná nù àjẹpà àforíjìn tẹ̀lé yìí ò sí fún ọ̀dọ́ àgbẹ̀kún sun aná ní ìsìnkú ju aná kan sọ́sà kò sí tọ́jọ báyẹn o tọ́ ǹjẹ́ wa lè sọ fún Allah pé bí nǹkan kan bá ń bẹ tí ó ṣe sábàbí kákọ́kọ́ jìyà ká tó wà lè jẹ́nà fi jẹ wá látàyè àpọ̀tọ́ o kò sínú pé èèyàn gbọ́n o <coughs> nítorí àwọn ìyà tí ń bẹ lọ́dọ̀ Allah ó nìkan náà lọ́mà àwọn àdánwò tó lè gbé báyà ó nìkan lọ́mà kan tọrọ bẹ́ẹ̀ ó wá nínú Muslim nígbà wa sallallahu alayhi wa sallam wọ́n lọ ẹnìkan nínú àwọn sàhábà mùsùlùmí wọ́n lọ ọkùnrin yìí ti wá joro ó ti rù ti jẹ́ látàrí àárẹ̀ tí ń se wọ́n ní ó joro ó rù ó fẹ́ jọ máa díẹ̀ níbi tó rù anábì sallallahu àwọn abilé rẹ̀ kìí ṣe pàdùà kan ọmọ agbọ́ ọkùnrin ní bẹ́ẹ̀ ni òun àdúrà náà lọ ya Allah tí ẹ̀ṣẹ̀ kan bá ń bẹ tí mò ń ṣẹ̀ tí ó fà pé kí n kọ́kọ́ wọ náná kí n tó wà lọ́jọ́ yá tètè fi yá rẹ̀ jẹ́ mí subhanallah anabi sallallahu alaihi a agbára rẹ̀ ò lè ka agbára rẹ̀ ò lè ka tá a lágbára lè ka nu wa agbára wa náà ka. kí ló dé tó máa sọ wípé allahumma atina fi dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar àdúrà tó yẹ kó ọmọ ẹsẹ mi pé wà allah fún wa ní rere láyé ń bí fún wa ní rere tó dáa tó sun wa lọ́la gbẹ̀ndà kìyàmà wá sọ wa là wá níbi ìyá náà nítorí kó ọmọ sọ̀rọ̀ kì í ṣe pé tí nǹkan kan bá ń bẹ yóò padà kó yàjẹ níjọgbé ndàlùkìyàmà jẹ láyé sádùú àwọn àna àbí pè kéèyàn ọmọ àmà máa ṣépè fúnra rẹ̀. sòǹsẹ́lá ẹ̀kọ́ máa tọrọ pé dáadáa ni kó o fún mi láyé ń bí ètò tààtọ́ rẹwà tó sun wà ní kó o fún mi lálùkìyàmà sọ mi là mí níbi tó ẹ̀kọ́ máa ṣe. ìgbà tó tó wá sọ bóun ṣe fẹnu kó bá ara ẹnu kó bá mi mo sì àdúrà ṣe ó dé kù tánàbì sallallahu alaihi wasallam tí wàá gbọ́ bẹ̀ ànábì wàá bá bẹ Allah lọ́ba gbádùn eléyìí náà túmọ̀ sí pé àwa náà ẹjẹ́ á máa kíyèsí àwọn àdúrà tá a máa ṣe o àdúrà bíi èpè èpè bíi àdúrà àwọn mùsùlùmí máa ṣọ́ra fún un ẹ máa kíyèsí ti ń jáde lẹ́nu yín ẹ má sọ pàdé awọ mi láǹdí ẹ máa tí wọ́n sọ mọ́ tí wọ́n fi ṣépè fúnra wọn. bí ọ̀kan wọ́n ń ṣe tọ̀wáàfù nífà ní máa ń ṣépè lárúbáwá tún ni máa ń ṣépè pé allahumma habbib ilayna al-kufra wal-fusuqa wal-'isyan ẹ ìwọ ọlọ iṣẹ́ kèfèrí ṣe lọ́sọ̀ọ́ sí wa nínú ẹ̀mí ìsepò kí ìmá ṣe ọ́ ṣe lọ́sọ̀ọ́ sínú ẹ̀mí wa mọ́ á fọwọ́ bù sọ pé sọ́ọ́ máa ń tọ́ ń sọ ọba ní kí ló ń sọ ọmọ bá sọ ọ́ ilé lọ eléyìí túmọ̀ sí pé má pàdù awọ mi lágbà ìtọ̀rí kọ́ ni wọ́n ń ṣe ni àwọn ìtọ̀rí kọ́ nítorí pé àwọn ìfìlà aka ìṣe nǹkan ó lè pàdù àkàn wọn fún un kí ni ń jẹ́ bá kí ni ń jẹ́ bá àbúkọ́ mọ́ záàkì ló máa ń dún báyẹn wọ́n á lò ń pe Allah báyẹn ah, ah, lọ́nà wo tá ń kọ́ lẹ́yìn wọ́n máa ṣàkíyèsí kí ló ń sọ jáde lẹ́nu torí tó bá lọ ṣe déédéé ìgbà tí Allah gbàdúrà kó má jẹ́ pé ọ̀rọ̀ fọ ẹnu ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ gbàdúrà bá ti pọ̀ lápọ̀jù náà ìpele wọ́ọ̀bẹ̀ fẹ́ẹ́ mọ̀ pé látàrí àìmọ́kíó gbogbo ẹni tí wọ́n fi ni wọ́n máa ṣe ládùúà gbogbo àwọn nǹkan wẹ́wẹ́wẹ́ lọ́ọ́ máa wí níbi wọ́n fi pé ẹ wọ́ ọlọ́ ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ kí n lè ra mọ́tò ràn mí lọ́wọ́ <laughs> hasana hasana dá gbogbo gbogbo dáadáa jọ tí Allah ọba gbàdúrà yìí ó rè ó ti pọ̀ jù torí ìdí ẹlẹ́yìí ẹ jẹ́ ká kíyè sára o lóòótọ́ à ń ti tó pé ká máa yíwà wa padà sí dáadáa ká sì tọrọ àforíjì ká wá máa lérò pé insha Allah dáadáa lábàápàdé lọ́dọ̀ Allah eléyìí ti tó àbùkátà pé jẹ mí látàyè nítorí wípé ẹlẹ́dàá wa. olúwa to tó ní alùjánà tó ní ìkẹ́ àánú rẹ̀ pọ̀ púpọ̀ àforíjìn rẹ̀ pọ̀ púpọ̀ àmójúkúrò rẹ̀ pọ̀ púpọ̀ abẹ Allah kó fún gbogbo wa kó foríjìn wá ṣáájú kú kó ṣàánú wa lọ́jọ́ kú wa kó ṣàánú wa lọ́jọ́ gbẹndàlùkìyàmù àwọn òkú mùsùlùmí ti kú ṣáájú wa abẹ Allah kó bá wọn kó bá kọba bá ṣe kún sinmi fún wa àwa náà tá à bẹ tí Islam gbogbo ìgbà tí ó bá gbẹ̀mí wa kọ́ gbẹ̀mí wa lórí al-iman nígbà tí a ń sọ̀rọ̀ nípa kájínà sáwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ gbogbo bùyówò di ẹ̀fẹ́ ẹ̀ṣẹ̀ sì jìnnà sí táàsì tún sọ̀rọ̀ nípa pé a gbọ́dọ̀ jẹ́ni tí máa tọrọ kíyọ̀ jẹ wá ẹnìkan ìní Allahu azza fi gbogbo dáadáa yìí tó sì fi mà wá táwọn náà fi ń sọ ìyẹn ọ̀gá wa anabi wa sallallahu alayhi wa sallam ó ní ńlá lórí wa nínú àwọn awọ yìí oníkàmẹ́tì títí tó rùn fi wọ̀ bẹ̀rẹ̀ látàná nígbà tó rùn ti wọ̀ títí tó rùn fi wọ̀ lónìí ó ní ká máa ṣe àsọ̀láàtù fún lọ́pọ̀lọpọ̀ ńbẹ. Allahu azza wa jalla àtàwọn màláíkà alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fún. wọ́n sì pa wá láti àwa mùsùlùmí káwọn náà máa ṣe àsọ̀láàtù fún. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله